الحمد لله والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعه بالإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا ما أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ونوقفهم ونوضع الحمد لله ọlọ́wọ́ bá rí ṣe pé òun ló pa wọ́n ṣe kí a máa dá ọpẹ́ fún orin tó ga ilé ọlọ́run ọba ṣeré fún ẹ̀mí àti ẹ̀mí òun náà ti pé ọlọ́run ọba ṣe wá ní òṣèlú àìyé jẹ́ òṣèlú máa ọlọ́gbọ́n ti fi ó ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ kan wọn ọ̀gá lọ́run ọlọ́run fẹ́ pàrọ̀ ní ẹni tí a mọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀rọ̀ lórí ìsìláàmù owó fún wa nínú sàárè ọlọ́run ló kó owó fún wa nípa ìlú ọjọ́ ìyàgbọ́ ọlọ́run ìsìláàmù ní sábàbí fún wa bí wọ́n ti jẹ́ ẹni àtijọ́ orin wá kejì ní ààrin mọ́tò bẹ́ẹ̀ àwọn náà ti pé ọlọ́run bá wọn ní ìfọ̀kànbalẹ̀

Gbogbo àwọn tí ó ti àlàáfíà ọ̀nàkùnmà fún ní àlàáfíà. Gbogbo àwọn ìtẹ́kù àtúkọ̀ rẹ̀ fún ọlọ́run náà. Ọlọ́run kò sí àwọn ìdákejì ọ̀nà ọlọ́run. Ọlọ́run kó má ṣe ní nǹkan tí a lè ní ìdílé rẹ̀. Àwọn àbúrò náà kó ìpàdé wọn sọ ọ̀sẹ̀ sí òní. Ọlọ́run kó sọ́jọ́ ọ̀nà òun fún ìdílé àwọn ọlọ́wọ́ sọ́ọ̀. kí a máa gbọ́ ọ̀rọ̀ náà kí ọlọ́run bá wa kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà àti ní àfihàn yìí ọlọ́run bí kí a gbà ní ẹ̀sọ́ tí ó ga níwájú ọlọ́run láti di sábà ní ọ̀rọ̀ náà òun tí wọ́n bá ń ṣe ìrẹ̀lẹ̀ ọ̀rọ̀ mẹ́rin kọ̀ọ̀mọ̀ náà Ìfíra èyí tí abẹ̀rẹ̀ láti ayá ẹlẹ́rìnkejì nínú tó láti kú ọ̀gẹ̀gẹ̀ pé a ti fi tẹ̀sí rẹ̀ níbi ọ̀dánà ọ̀ṣọ́hún alàìmá àwọn ọ̀gẹ̀ láti fi ẹ̀nà tí ó wà kún ajíkùnrin àìsànà àmàlànà ọlọ́wọ́ bá dára gbogbo nǹkan pátá ayáyá nítorí àǹfààní fún àwọn ta jẹ́ ọmọ ènìyàn. Ọlọ́run kan wá fẹ́ kẹ́kẹ́ àwọn ta jẹ́ ọmọ ènìyàn. Ní pé àwọn tí mo fẹ́ kẹ́ sí mi ní o. Ó mú àwọn àwárí àti ànàwárí àwọn tẹ́ẹ̀sì ni àwọn tẹ́ẹ̀gbọ̀n sí mi àwọn orí ọwà àtìṣẹ́ ìrẹ̀ dáadáa ọlọ́run bá fẹ́ mọ̀mọ́ wa ọlọ́run bẹ́ wọ ayíkún àṣàmà àmàlà wà ayíkún àṣùwàkú àmàlà èwo nu yín ló ṣiṣẹ́ dáadáa èwo nu yín ni ó dẹ̀jẹ̀ ẹni tí ó ṣe sí ọ̀dà lẹ́pẹ́ mẹ́rin òun náà ni ó fi sí àwọn tí ó ṣiṣẹ́ tọ́jà àwọn tí ó ṣiṣẹ́ tọ́jà jù àwọn tó ń ṣiṣẹ́ tó kú ní àwọn tó ń ṣiṣẹ́ tó kú jù ọlọ́run kẹ́kẹ́ sí wa ẹ̀rọ àwọn ọ̀pá wa wọ́n láti kún dárí sáfún ọ̀pọ̀ òṣèlú lè bá ìmọ̀ ìwọ àlùfà sọ́kà àwọn tó bá wá sọ báwọn ti bẹ̀rẹ̀ pé wọ́n mọ̀ pé yìí ti lẹ́yìn ikú àwọn ti bẹ̀rẹ̀ ọ̀sọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ yìí tó ní pé ọ̀rọ̀ tó lè wò àbí Buhari tó ti sọ̀rọ̀ jáde yìí, ó jẹ́ pé iṣẹ́ pẹ́sìmẹ́rin ìtọ́jà mi jáde pẹ́jẹ́ pé ìrọ̀ tó tó náà. Àbí wọ́n kẹta tó ń sọ̀rọ̀ pẹ̀lú kẹrà àwọn tí ó jẹ́ tó wọ́n ká ta yóò wọ́n dáná ìtọ́ jẹ́ òṣèlú pé orí dáná tó jẹ́ pé òkú tó wọ́n. Ní bá ń sọ̀rọ̀ yìí nípa wípé tí a bá wá sí nílé ìyà fún àwọn tí wọ́n jẹ́ àwọn àkèrè yìí lọ́wọ́ sí àsìkò kan tó nílé táwọn ọlọ́wọ́ ọba fẹ́ gbé àkànṣe nọ́mbà sí lọ́dọ̀ àwọn àlùfẹ́ àmà yìí dàbí iye táìmù báyìí láàbò kí àjẹ àwọn kèfèrí tí wọn ọba tó ń kọ́ àdìgún nìkan ni wọ́n ní o àárín ìtúrí àwọn ìgbèrè tó máa ṣe à. Wọ́n sọ bá wọn àlẹ́bí ọlọ́run pé kí ní dáyà bí ó rí ìdílé. Ó sì mọ̀ sọ wọn àlẹ́bí ọlọ́run sọ wí wọn. Ọlọ́run ni ìyá àti wa jẹ́ bá máa ń bá wọn. Kìí ṣe tí wọ́n ti ṣe é kú lọ́dọ̀ àwọn ọmọ. Ọlọ́run tó wá ní wọ́n tó wá ìdí àwọn ìjàmbá tó wá sí ẹ̀ náà tó sọ̀rọ̀. Ìyá wọn wá di ìjọba. Tọ́lá ọmọ wá sáré fún wa, ìṣe títọ́ dáwọ́ gbogbo àwọn ọmọ ènìyàn, ọlọ́run bá sàlàyé gbogbo wọn. Kí ni ṣe sí náà? Tá a bá fún ọmọ ènìyàn, tá a bá fún ní ìjẹ̀kù, ìtẹ́, orí, ìdùnnú, tá a bá fún tọ́wọ́ nínú ayé ìlàtọ̀dọ̀ wa. Tá a wá gbà padà kó lọ́dọ̀ rẹ̀ ẹ̀rọ mẹ́rìnà yóò ní pé ọjọ́ wájú lẹ́yìn náà yóò sì lọ ní jẹ́ gbogbo dáwọn ọba jẹgún lẹ́yìn ọlọ́run so ìkàkà fún òun yóò ní afẹ́ nínú sáàmù orin dáwọn ọba jẹgún ọ̀pọ̀lọ́ tó sàrò rẹ̀ tá a bá wá fún tọ́wọ́ àwọn ìjẹ̀kù látọ̀dọ̀ àwọn náà lẹ́yìn ìgbàgbẹ́gbẹ́ ìnira ti gbàmú dáadáa ó ti hàn lára rẹ̀ ìjìnlẹ̀ kó bá ti lẹ́yìn wọn ni yóò bá wa fún àwọn àbóòlù lórí ẹ̀yẹ ni àwọn tí wá ogun jẹ́ ìlú kò lè dára lórí dára àìdákun kúrò lọ́jọ́ ìdíje wa rò ọmọ èèyàn yóò wá bẹ̀rẹ̀ àyàn àpapájá ìmọ̀ ayọ̀ ayọ̀ àti kọjá àlà ẹni máa ń yọ àpapájá ní kéèké òun náà ń ìtọ́rọmọ bá pè ní àrọ́mù òun ni yọ́ máa ń ṣe ìtọ́rọmọ bá pè ní aláàrí yóò gbé jùlẹ̀ ìtọ́rọmọ bá jẹ́ kó wà ní wọ́n tí wọ́n ti lẹ́ yóò tàbí jùlẹ̀ lọ́yẹ̀ àpáwájá yóò fún wa máa jẹ́ olùmọ̀ṣe yára táwọn tó kù pé ẹ̀yìn yọ́ máa fi ọlọ́ni àwọn olórí nínú ìṣe sí ìjọba èèyàn yìí òun láàrin àwọn tó ṣe wípé wọ́n bá ti sùúrù àwọn tó ṣe wípé wọ́n ti ṣe dáadáa wọ́n ṣe sùúrù nípa táwọn ọlọ́wọ́ bá ti àbámú ìlera dé tó wọ́n bá tó wà náà wọ́n tó ṣe sùúrù pẹ̀lú wípé wọn ò náà rí ilé àrámù wọ́n á nílùú sọ̀rọ̀ ẹ̀ hàn nígbà tí ó sì wọ́n ti fẹ́ dáadáa. Ìgbà tó tún wà náà, wọ́n ti fẹ́ dáadáa. Ọlọ́ni àwọn òye wọn láwọn ọmọ ìlú ọ̀sán wọn á jù lọ. Àwọn eléyìí, àwọn ni wọ́n máa jẹ tó ní àforíjì tó tóbi níwájú ọlọ́run. Àwọn ojú wọn ni wọ́n sì ní ìwájú ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل Ọlọ́run bá wá ti mú láti bàbá àti ìrìn wá ẹ̀tọ́ máa rí pé tó rà nínú nàìjíríà mi. Lẹ́yìn àwọn olóòkà fún wa sí ẹ̀rọ wa, èyí náà máa ń pé gbogbo ẹ̀fà sáyáyá ọ̀rọ̀ kan ń tọ́ ọ̀rọ̀ àwọn ìfọ̀. Ìṣesí ni wọn òun náà lọ́wọ́ máa ń sàlẹ̀ fún Nínú ayàtọ̀ wọn wà níwájú wa yìí, òun náà tún fẹ́ sàlàyé fún wa àwọn nǹkan tí àwọn ìfáàrù tí wọ́n máa ń lò láti lè fi dí lọ́wọ́ sọ àwọn tẹ́jà wọn kò fáàrù ọ̀nà tí wọ́n máa ń gbà láti jẹ́ wípé dáwà kálẹ̀ wípé dání wọ́n fẹ́ jẹ́ wípé wọ́n fẹ́ sí àyájú ìlú orí dáwà yẹn sí àwọn àwò wípé ọ̀nà òun àlẹ́bí òfin ní rí dáwà sí ọ̀nà tí wọ́n gbá ọlọ́mọdé wọn fẹ́ sàlàyé fún un tó yẹn ló jẹ́ pé ọlọ́run ọba ń bá nàbí yìí torí pé kò kẹni náà sí nǹkan tí àwọn kèmí ní ilé tí ò ní àfẹ́sì nǹkan tí àwọn èrè yìí ìbéèrè táwọn máa ń béèrè ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ń pè ní àtà annus àtà annus ta annata ìdẹ́gbẹ̀gbẹ̀ abẹ́ fún aláàbọ̀ agbára rẹ̀ ògbóyẹ e ká sọ ọ̀gbọ́n náà ní nǹkan sí àwọn ètò yìí tí wọ́n máa ń wọ́n mọ̀ wípé àwọn ní ìbẹ̀rẹ̀ wípé abẹ́ kó wàhálà mọ́ olùgbẹ́dá bá ti kó wàhálà yẹn bá àwọn ti sọ́ọ̀tì ẹ̀ kúrò níbi dáwà lórí ẹ̀rọ àwọn sọ fáwọn mẹ́ta ń fi dáwà sáǹtì àwọn èèyàn ìjọ náà sọ̀rọ̀ wọn lọ. àwọn ẹ̀kan wà kámọ́rì tí wọ́n lò pẹ̀lú ìjọ àárọ̀ àwọn lórí ilé ilé abẹ́ bú wọn. eléyìí ọ̀rọ̀ kàwá wò wọ́n lè bú wa ọbẹ̀ yìí láti ẹ̀kọ́ níbi dáwà dáńgẹ̀ẹ́ wọ́n lè bú wa tó ó bú wa bú wa wọ́n mú ọgbẹ́ pé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ wọ́n lè sọ pé àìsọ pé nìkan àgbàgbé lóye oníkàwọn ìjà wa kúrò ní pé àti àgbẹ̀mọ nìkan ní nìkan lẹ́gbẹ́ àwọn ìjà ìjọ tẹ́wọ̀n ọlọ́gbọ́n fẹ́ túbù ní pé ọmọ mi lára kẹ̀kẹ́ ní ẹnu máa kò ní ìlú ilé ìyàrá àwọn ẹgbẹ́ ti ṣe kí ni o distraction kúrò nínú kí ni ara ìjà ọ̀rọ̀ ẹgbọ́ owó sàmì ẹ̀rí ẹ̀yí rẹ̀ alọ́tàrí ogun olówó àtàrí ẹgbẹ́ ní ọ̀dẹ̀ máa tààrà ìwé ẹ̀mí ọmọ owó ẹ̀yà àtòkù tó tí wọ́n ilé ọjọ́ kí ni wọ́n máa ṣe dáwà tó nínú sísẹ́m tí àwọn kò fáàrù tí wọ́n ní òun náà ní wípé ẹ bá ti ń ṣe dáwà wọ́n wọ́n á fẹ́ mú wa wọ́n ti bá ń ṣe ìjà wa. Tó lọ́pẹ̀lá bẹ́ẹ̀ wọ́n wá máa béèrè àwọn nǹkan kan wọ́n wá máa béèrè àwọn nǹkan kan sọ̀rọ̀ lọ́wọ́ ìṣe ti dá wa. Kílẹ̀ ọmọ jẹ́ nǹkan tó jẹ́ pé yóò ti wà. Ọlọ́run wá fẹ́ kọ́ àdúgbò lórí ní máa jíṣẹ́ tọ máa ádámù ìrànbàlá gbọ́gbọ̀rí rárá pẹ̀lú gbogbo ìgbàlá gbọ́gbù àwọn ìlú náà tọ pẹ̀lú pẹ̀lú àwọn ìṣẹ́jú náà fún gbélé ẹ̀yẹ tọ mẹ́ta kọ̀ọ̀lá tọ àjọ máa fẹ́ fún ìṣèjú wọ́n tọ kì í tó ti dá wà níbi àwọn ojú ọ̀nà dára wà. Ó lọ pa níbi rárá ló kà á sí wọn àfẹsẹ̀ ń kó ẹ ti kó ní ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́yìn ẹjọ́ abọ́sínú ọ̀rọ̀ mi ẹ wà máa fi bẹ́ẹ̀ ọmọdé àti ara yín àti gbèsè ayé ara yín ẹ wà máa kékeré ọ ẹ wà máa fi ìkálókù ẹ wà máa búra yín pé ìbò náà ti délé ìbò ti ní kí ìbò ní ọlọ́run tó kọ́ máa wa òṣìṣẹ́ àwọn kèfèrí ni bẹ́ẹ̀ náà làwọn oníbídé àná ìṣèṣe ìjọba náà lọ́nà àwọn oníbídé àná ìṣèṣe ìjọba ike ìdésí kèfèrí àti ìdésí onídídíà bákan gbọ́dọ̀ ní kíni ló ti jọ wà ó papọ̀ mọ́ra wọn ìdésí kan náà jọ náà ni. tó bá máa tó fara amúnáka tó wà níbi bóun la ti fẹ́ túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn afá wa gẹ́gẹ́ bí wọ́n fi sàmì fún wa. ó lè máa dàbí ìlà Allah èyí tí àwa ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. sọlá Allah tá a fi mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè jẹ́ kan nínú àwọn nǹkan mẹ́ta tí a fi mọ̀ nínú ilé tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ là álàkàmà òun náà ní ká sọ wípé àrọ̀já ìrọ̀já yìí pé àrùn òfin ìyá ẹ́sẹ̀tì kan dáadáa kan ìyá ẹ́sẹ̀tì dáadáa ìlàálà kan tá a fi màá ìrọ̀já làálà ẹlẹ́ẹ̀kejì tá a mọ̀ ní ìṣùpá làálà ẹlẹ́ẹ̀kejì tá òun náà ní kí ni ọ̀rọ̀ lẹ́yìn ìṣùpá ìyá ni wípé ẹ̀rù báyà ẹ̀rù báyà fún nǹkan báyà so ẹlẹ́ẹ̀kẹta ká wá mọ̀ ìyẹn ni pé ìtàkì onílàálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ká wá tọ́lọ́ ọ̀gá bá fi ń mú làálà wá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà làálà ń tàkùn nítorí wọ́n ti ní pé ọlọ́wọ́ bá ní kò sọ̀rọ̀ mọ́ fi ti múlẹ̀ pé àdínákún pé ẹ máa jẹ́ ẹni tí ó bẹ̀rù náà. Táwọn ọ̀nà ìjẹ́ làábí láàkújẹ̀ bára àábí ààrẹ. Ìjọ́sọ fún ọ̀rọ̀ sọ̀rọ̀ bá mi náà bá ti mọ́lé náà jẹ́ o há ti kú àmì láàkújẹ̀ bára àmì. Mo fi ti àmúlẹ̀ wípé mi ò ṣe áàjì lẹ́yìn sínú lẹ́yìn náà bá ti nínú náírà àwọn àpàdé ṣáájú lọ àwọn àpàdé wa tí wọ́n ń padà wá mú wọn ṣùgbọ́n nígbà tó wà lọ́wọ́ ní àbá àdìpẹ́ ta àgbà ní ilé wọn tí wọ́n ti gé ní ọ̀rọ̀ ìta. Ṣé wọ́n gbà náà? Lára tó wà ní ní ìmọ̀lá àná àyè òní ọmọ tó wà ní. Lára tó wà ní àlùbàkà. Fàlà àlùbàkà yẹn ti pé káàárín ìkú. Títí tọ́wá yẹn, òun láwàá lọ sọ di láǹtọ̀bì ẹ̀mùlá adéríyàwó àwọn alìlára tẹ́sí rú olóṣèlú àríyàn láà tẹ́sí rú. Fàlà alákẹ̀ẹ́gbà ìgbọ́n máa dọ̀lá yóò Ọlọ́run ni ìwà ànábì láàkẹ́ sí rúk má fi sílẹ̀ bá lọ máa yóò ààyè tó bá fi sílẹ̀ o bá lọ máa yóò ààyè àwọn nǹkan kan nínú àwọn nǹkan tó bí ránṣẹ́ sí ọ ọgbọ̀nà sílẹ̀ ọlọ́wọ́ bá tó gbé ọ láti ẹgbẹ́ fún òfin

Ìgbáyà rẹ ọ̀gbọ́dọ̀ fún kankan pẹ̀lú ẹ̀. Ìgbáyà alárígbẹ̀rẹ̀ rẹ̀ fún kankan pẹ̀lú nǹkan òun náà ní gbé á èsì o. Ọ̀rọ̀ ọ̀sàkóso ọ̀rọ̀ ọ̀sàkóso ọ̀rọ̀ ọ̀gbọ̀dọ̀ fi jẹ́ máa ń kó fi jíjẹ́ ọ̀gbọ̀dọ̀ fi jẹ́ ọ̀gbọ̀dọ̀ fi jíjẹ́. Bẹ́ẹ̀ náà fi lọ́gbọ̀dọ̀ fi jíjẹ́ ọ̀rọ̀ òṣìṣú ọ̀rọ̀. Gbogbo àwọn ọjọ́jọ́ àwọn ìṣẹ̀lẹ̀ yìí, ọ̀nà tí kọ́ gbà súnyàn àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀. Aláàrẹ̀lẹ̀ ìdáyọ̀ ẹ̀sìn. Ọ̀gbẹ́dá àrẹ̀lẹ̀ ìdáyọ̀ ní àgbàjáwọ́ tó sọ̀rọ̀ bí àgbàjẹ́ mẹ́ ìlọ́wọ́ ìlú. Àrẹ̀lẹ̀ ìdáyọ̀ rárá. Ọ̀gbẹ́dá àrẹ̀lẹ̀ nínú àwọn àwọn àwọn gbogbo ọ̀nà tó ti rí nínú ọ̀rọ̀ ọmọdé kò sùn ọ̀ wọ́n tó bá ti dá àwọn àjẹ́kọ̀ọ́ ìṣọ́ àti ìwọ̀n ní nínú ọ̀rọ̀ ọgbọ̀rọ̀ sí wọn náà ọlọ́wọ́n tó kí ní tẹ́lẹ̀ rẹ̀. Ọlọ́run nítorí kí ni a ti ní kọ́mọ̀sì ọ̀gọ́ ọgbẹ́ ayé àkúrú nítorí jámọ́ kìkìrì ń sọ wípé àwọn kèbèrè ń sọ pé kí ni lọ́wọ́ máa kú ní ìlà àgbègbè káàmù àwọn kèbèrè wọ́n ń sọ wípé àlábí yóò lọ́wọ́ kú ní ìlà àgbègbè káàmù kí lápẹ̀lẹ̀ káàmù àlùwárí pàtàkì dúkìá tó bá pọ̀ lópẹ̀lẹ̀ káàmù ní ìlà àgbègbè káàmù.

ọ̀rọ̀ tí ò ní túmọ̀ àwọn ibi ni wọn àti tó bá fẹ́ gbá bọ́lẹ̀ fẹ́ ta dáwà rẹ̀ yẹn náà ọ̀rẹ́ tí kàlá jọ wá pẹ̀lú ẹ̀ mo kàn lọ́mọ mọ́ ọ̀gá tí òfin ní gbàgbẹ́ tí òfin ní gbà mo kàn dáhùn ọgbà ẹnu ọgbà ẹgbẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ ọ̀bá ìtọ́lẹ̀ fún ó béèrè ẹgbẹ́ ó béèrè lọ́wọ́ àmì ojú mọ́kí aláìsí ẹlé nǹkan tí ló jẹ́ ìgbìyàn àwọn ìṣẹ̀fọ́ tí ló dá rẹ̀ ó béèrè obìnrin nù ìjọba fi hàn ní ọjà tí ó tó lọ pé kọjá ẹlé ìjọba nǹkan tí ó yẹgbẹ́ sí ni ọ̀rọ̀ àwọn tí ó bá nǹkan mọ́ ara olóòrùn òun náà ó ti máa jáde sọ̀rọ̀ jù ọ̀rọ̀ orí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tán ọ̀rọ̀ èdè òṣìṣẹ́ skills olóṣèlú bí náà olùwọ́ bẹ̀rẹ̀ sí. ilé ẹ̀ka kò lówó lọ́wọ́ mọ̀lẹ́kà gbé mọ̀lẹ́kà wà pẹ̀lú tó gbé wá. Gbogbo àwọn kọ́nù báyìí. Ọlọ́run kọ́mọ̀sí wà lórí ọ̀pọ̀ tó ń bèèrè wà rẹ̀ lọ́rùn kàmọ́. Mọ́tẹ̀ yìí ò kọjá pé ìjọba mi ránṣẹ́ tó wá lóòfẹ́. Àbíkọ́ wá sú ọ, mọ́tẹ̀ ó sú ọ rárá. Lọ́rọ̀ táwọn kèfè rí, táwọn mọ̀jẹ́ kí lọ sí wọn máa ṣe. Ọlọ́run sọ bá ní bí jẹ́ Ọlọ́run dájúdájú ìwọ̀n àgbẹ́bí ìnáà Ẹ̀mà ẹ̀mà sọ̀rọ̀ ẹ̀rùn náà ẹ̀bá ti báyìí, ó tẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀dùn gbogbo àkúkẹ́ tẹ̀sí lọ ẹ̀jì ààrẹ tó ìdájọ́jọ́bá ní ìdámà àrùntà ìlú ìlú pé ọwá láti wá jẹ́ ẹ̀jọ́ wá kìlọ̀ fún wa. tó ọgọ́rọ̀ máa kọ̀ntínú kí ni ó ìkìlọ̀ rẹ̀ ìkìlọ̀ rẹ̀ ìkìlọ̀ rẹ̀ ọgọ́rọ̀ máa kọ̀ntínú òní bàbá àrígbẹ́ ẹ̀yà ọ̀rọ̀ bídí àyẹ̀ ẹ̀yà sọ̀rọ̀ kẹ́mí rárá àpá tó kọ́ sí kẹ́mí mẹ́tì ìlànà ìlànà ọmọ tí wọ́n ti tọ́tọ́ àti ẹ̀yà kọ̀ǹkàmí àdìbàkàmí ọ̀ ẹ̀yà sọ̀rọ̀ ọ̀rọ̀ náà lọ́wọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìlànà àpọ̀lọpọ̀ àpọ̀lọpọ̀ fún wa Ìjọba fi lè pẹ̀lú ìrù mẹ́yẹ, ọlọ́dún mọ̀ pé ìzáàrù, àwọn akẹ́kẹ̀ẹ́ rí wọ́n kò kádá sí ìgbìyànjú. Wọ́n àdáwọ̀ ọlọ́wọ́ kò kádá sí ìyẹn, wọ́n kò kádá sí ìgbìyànjú àti ìzáàrù. Ìjọba ti jẹ́ Mùsùlùmí, sọ àwọn olóyún kádá sí ìgbìyànjú àti ìṣìyàn. Ọlọ́ni wà lọ́wọ́ Àwọn ará kúrò ní ìṣẹ́ ìrìn ìrìn òun ọmọ àti ọlọ́run ọba ní wàkílù alámòójútó olùsọ nǹkan láti lọ sí alámòójútó rẹ̀ máa bá wa sọ kí ní ìlú ọlọ́run ọba ní wọ́n sọ gbogbo nǹkan padà nìyí. sọ kí ọlọ́pàá bá lórí àdúgbò sí ni gbogbo tí ó ń ṣe padà yẹn ọlọ́run ọba yá àtàjọ àmà àlà gbogbo tí a bá lọ́wọ́ máa ń sọ. sọ wàyí àti ìlú yóò yẹ kí àwọn ẹlẹ́sìn ọ̀gbìn wà láwọn ọ̀gbìn àtàwọn ìṣẹ̀lẹ̀. ẹ̀sán àwọn wọ́n gbà ní pípé gbogbo táwọn ọ̀sẹ̀ wọ̀ tí wọ́n ṣe. sọ ipò gáàdà ẹbí kan ọ̀bàjẹ́ yóò béèrè tí òbí nínú ẹ̀sìn. wọ́n yẹ dàrá ẹgbẹ́ nínú ẹ̀sìn ṣùgbọ́n lọ́ni àwọn ẹ̀yọ́ rẹ̀ ti láti gbọ́ ìjọba tó rẹ̀ máa lẹ́yìn. àbíkọ́ ọmọ ọdún àtàmọ́ àtàmọ́ nínú ayọ̀ tó wọ́n wájú wọn So, ọlọ́wọ́ bá ń mẹ́ṣẹ̀ fún àwọn ayá yìí, nǹkan tí ó yẹ ní kọ́, díkìrù máa ń wájú ọ̀dọ̀ tún lá wà dùn áta ara, ilẹ̀ ara ti tẹ̀lé dáwà. So, ọlọ́wọ́ bá mẹ́ṣẹ̀ fún àwọn ibi tí ọmọ ìtòjú kọ̀ nítorí bá nà sí, àdáwọn tí bá ń ṣe dáwà, nígbà So, ọlọ́wọ́ bá sọ fún àpẹẹsà bá tún àgbá sọ̀rọ̀ àwọn àjùmọ̀jù wa dá ìgbọ́dọ̀ dúró gbẹngbẹ́n sọ ọgbọ́dọ̀ dúró gbẹngbẹ́n gbogbo náà wá jọ gbogbo ẹni tó tẹ̀sí yẹn gbẹngbẹ́ lọ́gbọ́dọ̀ mọ̀ sọ fún mi bọ́ ìgbọ́dọ̀ nípa láàyè ọmọ sọ̀rọ̀ yẹ lórí ọmọ sọ tó tẹ̀sí nípa mi ọlọ́wọ́ ti lọ́dí ká mọ̀ àwọn kẹfẹ́ yọ máa béèrè sùn á nìkú fà á sùn á lóògbé ìmúlẹ̀ So ìbẹ́ àwọn kèbèrè ìbẹ́rẹ̀ tí ó ní máa ń ṣe kí owó tí ò ní connection. So ìbẹ́rẹ̀ wọn, orí dára. So wọn ni àwọn dábàá lọ jẹ́ dáa ìka mú lọ wọ́n ìpẹ̀lú ní ìrìn. Wọ́n jẹ́ ìbẹ́rẹ̀ báyìí, wọ́n ti láti ọkọ̀ gábà àti wọ́n mú wá ní kámọ̀ wọn. So wọ́n lọ sọ́rí àbẹ́ àní mú àwọn kèbèrè tó yára sí wọ́n ìlànà. Ìgbàtọ́wà ọba ara ọba أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين wọ́n wá sí ara ẹ̀yà ó tó fún wa nípa àwọn ìgbàlá. a tó wà níbi ọ̀rọ̀ àwọn tó jẹ́ àwọn kòkòrò òun náà lọ́wọ́ bá yẹ lójú wa. Ọlọ́wọ́ bá wọ́n wá ń sàrẹ̀ fún wa nínú ọ̀rọ̀ ààrẹ àti ẹwà nílẹ̀ ó pẹ̀lú àdúgbò. Àwọn eléyìí lọ́dọ̀ àwọn afáwọn nínú àwùjọ kọ́ sí àríwá máa di máa náà bá mi. Tí lágbàáyé obìnrin lè kọ́ sí náà, wọ́n sọ fún wa wípé ọ̀rọ̀ táwọn ìṣọ̀rọ̀ níwájú òun tún gba ọ̀rọ̀ ní ìta àtúnkẹ́ sọ yìí o. Sọ̀rọ̀ ní àwọn ìṣẹ̀lẹ̀ ìyàtọ̀ kéékèèké lọ́wọ́ láàrin àwọn méjèèjì ámì tí a bá ti lò ó ní ti fọ́ àwọn wà ní ìlú ní ti fọ́ àwọn méjèèjì lọ́rọ̀ ní ọ̀rọ̀ wà ní ìlú lórí àwọn ti ti fọ́ àwọn ọmọ ọmọ kékeré ní ọmọ ọmọ wà ní ẹ̀yìn ọ̀tà mo bá ní jẹ́ òun ìjọ̀rọ̀ àlejò kékeré wà tó ìrọ́bù ti bá um, ní sọ ó lè jẹ́ kí èsì kọ́ ní afẹ́kú láti di ọ̀rọ̀ kan afẹ́kọ́ sí ní kí um, um, ọ̀rọ̀ láti ní ẹbí bọ́rọ̀ lọ́wọ́ ní nínú ìbùsọ̀ ní ayé ìbọ̀rọ̀ tó wọ́n ní ayé ìbàjẹ́ ṣùgbọ́n àwọn ẹgbẹ́ afẹ́kọ́ ní ọ̀rọ̀ kan afẹ́kọ́ sí ọ̀rọ̀ sọ àfihàn pẹ̀lú ìlú àwọn Àwọn ìlọ́ máa túnmọ̀ sí ìdáyé, ọ̀rọ̀ túnmọ̀ sí. So, wọ́n àti bá ní wọ́n jọ ní àwọn àpáwọn ìjọba. Ṣùgbọ́n òun ti ti ẹ̀ kí ní máa wà lẹ́yìn rẹ̀ àti tẹ̀sílẹ̀ àti bá ti kọ́ àmì ẹ̀ ìwọ́n àti tẹ̀sílẹ̀ ìlú kí ní ìsìnkú àti láti àfàdé àwọn lẹ́yìn rẹ̀ ní àyàkùnlú rẹ̀ ìsàlọ̀ abúláwájú ní ọ̀rọ̀ àgbẹ̀gbẹ̀ àgbàlagbà ní lẹ́yìn ìrìn àbò orí ìsàn méjì kan wà ní ẹ̀sìn báyìí wá ní orí méjì ìnà àlèkìndẹ̀rọ́ọ̀bù àlèkìndẹ̀rọ́ọ̀bù àlèkìndẹ̀rọ́ọ̀bù àlèkìndẹ̀rọ́ọ̀bù ìjọba ní ìkọ́ ni pé afẹ́kù oníbi ọ̀rọ̀ ká ìjọba ní ìyẹn kí ni ọ̀rọ̀ ká wà wájú afẹ́kù méjì tó ọ̀rọ̀ Inú ọ̀dá wa ní ẹgbẹ́ bí ó ọ̀rọ̀ tí ọ̀dá ní ọ̀dá ní wọ̀n. Ìmọ̀ àkúlẹ̀ àwọn ẹgbẹ́ bá ní àjọ́sọ̀. Bá ní ìlú wọ́n lọ, bá ní ìpínlẹ̀ kí á kìí náà. Àgbájú láti ọdún yẹn, abẹ́kùn ìlú àkàrà ní ìpínlẹ̀. Náà, ẹ̀rù ni ẹ̀kún lòrùn ẹ̀fẹ́ wọn. Ọlọ́wọ́ àfẹ́ ìjọba ní nígbà méjì ẹ̀wọ́ àmúnà ìgbẹ́ náà.

Ọlọ́run ọba lọ́la rẹ̀ ní àjọ́ra ìfún àrí pé àyàkù lúrúdà ọ̀rọ̀ míì ní tí ó dáwọ̀ kèfè ní sọ ní wípé ìsìnkàrọ̀ wọn kù. Ṣé àlẹ́bí ló fa ibi tí ìsìnkàrọ̀ kù rẹ̀? Ṣé láàrín ìrìn sọ́nù? Ṣé ìgbàláwà kèfè ní sọ ní pé àlẹ́bí sọ́nà òun ló ń ọ̀rọ̀ lẹ́jọ́ ó fabricate ẹ̀ pé ó ń kú jọ ọwọ́ sọ wípé ọlọ́run ló ní kí máa sọ̀rọ̀ ikú ọlọ́run ní kí ìjà àwọn kèfèrè ti ń sọ bẹ́ẹ̀ ọlọ́run ní kí àwọn kèfèrè ń sọ nìyẹn wọ́n sọ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ṣé bí àwọn kèfèrè ń sọ nìyẹn àwọn kèfèrè ń sọ bẹ́ẹ̀ ọlọ́run ní kún ìwà àdájú wa sọ fáwọn kèfèrè máa بعيش الكوان ومن فاتوا بعشر سور مثله مفتريات Ọlọ́run ni sọ fún wa pé ẹmú bí a ṣe súnra ní. Ẹmú súnra mẹ́wàá ẹmú wá. Nítorí tí ó dàbí irú Kùránì ẹ̀yìn dẹ̀rọ ajé ní Mùsùlùmí tọ̀gùtà pẹ́pẹ́ ìgbésà sáàmù bára nínú àríkí ti rọ̀ ìmùlá sábà lọ́gbà pé kíni kọ́ jẹ́ Mùsùlùmí rọ̀ ya ẹ̀yìn dẹ̀rọ ajé ní ẹ̀rù ẹ̀yìn dẹ̀rù mẹ́wàá ẹ̀rù wa wọ́n wá dàbí irú sáàmù bára nínú àríkí

tó wá ṣe déédéé títí ẹ̀ ẹ́ lè fi kájá rẹ̀ pé ah, òun jọ bàdé ìbàdí kí ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ah, àgbára ẹ̀dá tó lé òun yóò dé kẹ́ ìgbà wọ́n tún náà wọn pé ẹ̀yìn ẹ̀jẹ̀ ìjókòó àìmọye nǹkan ló So agar Allah bakal ilmu Quran ya, ini saya dalawa kodowa kata wanita kau dan dibuat. Ẹwà lọ tó kò kẹ́ ilé òjì ẹ̀rù bẹ́ẹ̀. Ṣé ẹ bá lè wúni ẹ̀ ó lè pe òun náà òun ni tó lè ṣe ẹ lè fi kàn dákẹ́ òun ni. Tó ẹgbẹ́ mi tó òun làá náà òun yìí. Gbogbo túbọ̀ àwọn ọmọ ti ṣe àkókò ẹni kan dà jù lọ àkókò nígbà kan náà. Ìkìlọ̀ wa ń sọ àwọn náà wà sọ ní. Wọ́n kà mọ́ mi. Ṣé ọ̀rọ̀ kò sọ̀rọ̀ yà? Ẹni náà kẹ́bi kàńtà kẹ́bi tìṣẹ̀ wípé á ah, ọkùnrin ìjẹ́ títẹ̀ ọ̀jẹ́ wọ́n mú ẹ̀rù lẹ́gbọ́n lẹ́gbẹ́ lọ owó ni wọ́n wá tó mú ṣúra mẹ́wàá wá tí wọ́n dàbí ilé mẹ́wàá márùn òrà ní ìbúlẹ̀ jẹ́ gbogbo ara máa fi màá pé àwọn aráyàtọ̀ wá ọ̀nà mẹ́ta òun náà ni ọlọ́run bá challenge o ìkan ìlúwẹ̀ pé kí wọ́n mú sí ní o súwúrà mẹ́wàá wá báyà yìí ti wà gẹ́lẹ́ yìí ó wà ní sáfì tó ti bẹ̀rẹ̀ lọ́kẹ́ òfin mẹ́wàá ní bó ti wà gẹ́lẹ́ yìí wọ́n kà máa sáfì tó ti bẹ̀rẹ̀ àyà pàtì yìí bá a ti káyì bá a ti káyì sáfì ẹ̀rẹ́ wọn náà tún ní ní ìlànà ìṣèjì wọ́n kà jọ mẹ́wàá. So wọ́n kàyọ mẹ́wàá fún bẹ́ àti ìmọ̀ ìsọ̀rọ̀ yá àti ìṣòwò ẹ̀yọ kúrò bẹ̀ ọ́yá ìbàtà. وَدَعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن بالله إن كنتم صادقين Tòkí ó gẹ́gọ́ olùfààtú ni lèrè. Ẹmú tún rà ká wá pẹ́lú kí ni ó tọ́jọ́. Ẹlẹ́ni kí ni ó túnrà bẹ́ẹ̀ wà ìyẹn kí ní ọ súnmúra kí ní ara ẹyọkan tó jọ tó ẹyọkan tó ní ọ tó jọ tọba orí sọ́kù bá tọrọ tọrọ sọ́kù bá àyí kún tó lè rẹ dé Ìmá màzánná ara àdúgbìnà bá túnú ìsúnwọ́ àti nílé. Báwo وادعوا شهداءكم فوان كنتم في ريب مما نزلنا على قبلنا كيبان تيزيدي زيدي كتاب تكالي فيروا ونفاتوا بسورة كيف Ibẹ̀ ni àti ìṣúra lẹ́kọ̀ọ́ ni, àríṣúra lèjì, àríṣúra mẹ́wàá, àti ìṣúra kan, àrí nínú lápọ̀rọ̀ àrí nínú sínú èyí ọ̀rọ̀ nínú ìlú oníkàrà tó lẹ́pàá ìrọ̀dá tó ní láti àwọn èyí lọ tó tàbí ọba ọ̀pọ̀ ẹgbẹ́ àwọn nínú sọ́fíìsì kan sọ́fíìsì kan ara kìkì eight ọlọ́rin tó ń da ní ìsámà áfíì àti ìsùn àti jíìmù alára ayíyá tún ìrísí àádọ́rin kòrò àárín

Ọlọ́run náà sọ lẹ́nu sáàmù tó àyà tàbí fọ́. Lẹ́nu sáàmù tó àyà tàbí fọ́. Ọlọ́run ní fàmìyà tún bí àdí ìrù nílé ìkànnù sọ́ọ̀rọ̀ ìbí. Ọlọ́run ní fún ọkọ̀ àdí ìrù ìkànnù sọ̀rọ̀. Ẹ̀rú rọ̀ tó dàbí rọ̀rọ̀ tó tó ọ̀fẹ́ bá jẹ́ nínú nǹkan ọmọ bá jẹ́ nínú fún ọmọ wọn tó bá jẹ́ nínú àfá àwọn ìpé ìjọpápẹ́ tẹ̀lẹ̀ sí òun náà ní pé ìgbàgbà fẹ́bẹ̀rẹ̀ sápò mo sọ fún wa náà nígbàgbà fẹ́bẹ̀rẹ̀ àwọn àfá àkẹ́gbẹ́ wípé súrọ́tù úùdù ó sọ̀kalẹ̀ lẹ́yìn súrọ́tù ìlú bá àfá àkẹ́gbẹ́ mo sọ bẹ́ẹ̀ fún wa padà bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ sí ohun àṣàrẹ́ tébù ọ wà pé a lè sọ pé à ọ̀rọ̀ ètò ajẹ́bẹ̀ àwọn àyàtọ̀ àwọn ọmọ wà níbí òun náà ní ọ̀rọ̀ tó wà níbí ewu lọ́wọ́ máa ń kọ sọ nínú ẹ̀ ṣé látòkè ló ti lọ sísàlẹ̀ ni àbísàlẹ̀ ti lọ sókè ẹ̀mú súrà kan wá ìgbàdúrà ẹ̀mú súrà kan wá ẹ̀mú súrà mẹ́wàá wá Ẹ̀rọ ẹgbẹ́ ọ̀rẹ́ wa ẹ̀mú gbogbo Kùránì wà. Pẹ̀lú Kùránì ń sọ̀kalẹ̀ bí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọkọ̀ bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ ní owó sọ̀rọ̀ fún wa. Bọ̀rún sọ̀kalẹ̀ lọ́pọ̀ olùkọ́ sọ̀rọ̀ fi hàn wọn. Ìbàbá ti sọ̀kalẹ̀ ló ti jẹ́ ìpara ní gbogbo ẹgbẹ́ ní owó. Àwọn kan tó bẹ̀rù. Àwọn ọmọ ìgbà ara ìjàmbá ọ̀gbà ní wípé kí wọ́n mú ìwọ̀n gbogbo kí lẹ́yìn ìgbà tí mo lè mú wá alùpùpù ọmọ kí ni ọrùn sóra mẹ́wàá lẹ́yìn ìgbà tí mo lè mú wá alùpùpù ọmọ kí ni ọrùn sóra tó wá. wọ́n á fún àwọn ọ̀rọ̀ òun pé bóun láti tò ó. èrò ìjẹ́ pé wọ́n ní sábù ìṣẹ̀wọ́ tó ń kọ́ owó kùránì wà máka. tí wọ́n ti tú wò tó náà wọ́n mú owó kùránì wà kí lọ́nà jẹ́

sọ̀kalẹ̀. Sọ̀rọ̀ kan jẹ́ pé wọ́n tí wọ́n mú wà níwà tó àwọn ìṣẹ̀wọ́ àti kí lọ àti túrù àwọn ìmọ̀kíyà ni wọ́n. Wọ́n wá ní kó kú súrà mẹ́lọ mẹ́wàá wá. Pépé tí Yúrù ti tipa ti bá kọ́rọ̀ mú tó jẹ́ rí pé Mọ̀dàníyà tẹ̀lé fídíò orin ti bá kọ́rọ̀ Yúrù tó wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ àwọn ìdàgbé kí wọn ní ọjà àjò kí ni ọ̀rọ̀ owó ti sọ àmì tọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ sákọ́ ẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sẹ̀ yẹ pẹ̀lú ìdá àbí túbẹ̀ ní ìsinmi láì ní wà bàbá àti bàbá wọn rẹ̀ nínú ìlà tó bá ti وادعوا من استطعتم من دون الله ولما بدل رجع وصفنا tí wọ́n jẹ́ àwọn kòfà ẹ̀yìn náà a ń fún àárùfàṣọ́ àti àárùfàṣọ́ àti ẹ̀yìn náà ẹmọ àwọn sọ ẹ̀dá ń sọ ẹ̀yìn náà mú kùránì wọn àti kí ẹ mú súnra mẹ́wàá wá ní ọ́dà eléyìí pé wọn ò ní lágbára láti lè mú ìtọ́jà àlò táwọn náà sọ pé súnra báyìí wọn kọ náà kọ fún súnra ìyá náà wàhálà kan súnra wọn náà bẹ́ẹ̀ kọ súnra tuntun pé súnra tún máa kà wọn fún àbí súnra tún máa kà wọn àbí súnra tún tọ́ olúwa ní mùnásìkò wọ́n tí wọ́n fẹ́ sọ gẹ́gẹ́ nínú rẹ̀ tó ọjọ́ ìgbẹ̀lúgbẹ̀ pé agbára wọn kan àwọn kan wọ́n ní wọ́n ó yẹ ká gbára wọn ní ká ọlọ́run ọ̀pá lọ́wọ́ wọn tó fi ká tí kí wọ́n fẹ́ ṣe ó ti wọn báyìí

ọwá ń tó sílé ọ̀rọ̀ Mùrárí ni wọ́n dé ìfẹ́ sí agbára àwọn ọ̀gá. Kéde bọ́lá lọ́mta, kíra, àwọn ọjọ́ ọlọ́mọ̀bá ní ẹkún orí lágbára, ìdọ́lọ́mọ̀bá lọ́mọ̀ ló ṣàkà ara rú. Àkídà dúdú, àkídà dúdú, àkídà dúdú. Àwọn ẹ̀rọ rí pé, àà, ah, ọ̀rọ̀ kan kò lè dùn, àà, òfin ṣe kí lọ, èyí sọ̀rọ̀ wọ́n pè ní dán wọ́n pè ní gbogbo ẹ̀wọ̀n kì í sọ̀rọ̀ nìyẹn. torí pé kí ni ọ̀rọ̀ ẹni tó kan ẹgbẹ́gbọ̀n lọ dá ìyẹn mi ọ̀rọ̀ ẹ̀dá kankan láàrin wọn sí ìlú ọ̀rọ̀ ẹ̀dá kankan wọ́n ti lé ní ẹ̀dá tó wọ́n pé síwájú ẹ̀rọ wọn ọ̀tẹ́ Gbogbo àdókùnrin ọ̀yìn lọ́pọ̀ ní ọkùnrin lọ́pọ̀ ẹ̀kọ́. Ẹ̀yìn náà gbá àpá ní máa ń parí pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ní ìlú àríkà fún àwọn ẹgbẹ́ ìwọ̀n. <laughs> Kò ní kọ́ ẹ̀rí kò ní bá àwọn. Tó lọ́kàrà tó lè, òun é. Àwọn náà ń gbé agbára àwọn ọ̀kà. Agbára àwọn ẹgbẹ́ nínú ọ̀kà. Ìgbọ́n ọ̀gbà máa lọ́rọ̀ ó fún alága àwọn tó ń mú ní lákàá ẹwà. Àwọn tó ń ẹbí tó wá ń Èyàn máa ṣe ìmọ̀já máa sọ̀rọ̀. Construction wa èyàn máa ṣe ìmọ̀kí nínú Buhari náà àtọ́wá tó bẹ̀rẹ̀ àtọ́wá Buhari tó bẹ̀rẹ̀. Òníwẹ̀ òṣèṣe. Tọ́lọ́pàá máa bẹ̀rẹ̀ fún náà bá ń fi kọ́ wáyé wa. Ọlọ́ni wá ní owó náà ní ìgbàlá tó ní ìlú òní. Tọ́wọ́ ọba tí ọlá rẹ̀ jẹ́ ó ní wọ́n ní wọ́n rí wùwù ẹgbẹ́ jáde ó ẹ má jáde rárá àwọn tẹ́ ẹ ní lẹ́yìn náà má gba àwọn eléyìí alẹ́ sọ fún wọn sọ kí ni alẹ́ sọ fún wọn wípé ẹ bá wa sí alágbára àti ilé sọ fún àwọn èèyàn báyìí wípé kí ni ọrùn ẹ̀bá wa tí ọlọ́run ẹ̀fẹ́ lọ pé àwọn èèyàn sọ àwọn oníṣẹ́ pé ẹ̀gbà máa ṣe lẹ́yìn sọ báyìí máa jẹ́ ìlànà tí ó máa rọ̀ sọ́kùn sí ni ó lọ fún àjọ máa ṣe lẹ́yìn ló lọ sọ sọ ọ̀la ṣe sọ ìgbà tí ọ̀la ṣe. Ọ̀la bẹ́ẹ̀ ọlọ́run wa ń sọ tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ tí wọ́n lè ràn ní lọ́wọ́ ọlọ́lẹ̀ lọ́wọ́ wọn. Ẹgbẹ́ ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ wọ́n wà ní kàpá rẹ̀. Tó jẹ́ àkọwà ní ìlú ìrìnà. Ṣọ́gbọ́n lọ́rọ̀ tún lè kọ orúkù Kùránì yẹn. Ọlọ́run ló tún lè jẹ́ kílò lọ́lọ́ orúkù mo tún lè kọ tó lè yí ni o àjùlọ. Èrò ìsàmì ọ̀nà mi lè dúró ní ẹ̀jẹ̀ àgbàgbà ọba ìmọ̀ ọgọ́jọ́ kí ni ọ̀rọ̀ o. tó ṣe nǹkan rẹ̀ olùkan lọ́lọ́run olùkan ó lè kí ní ìrìn tó ń sọ́kọ̀ wákọ̀ Àwọn ẹgbẹ́ ọdún ń gbẹ̀fẹ́ ọ̀rọ̀ ilé yìí. Lẹ́sẹ̀ kí náà wò, òfin ṣe ọ̀rọ̀. Tọ̀gẹ́ wípé àwọn ẹgbẹ́ náà pé ó jọ rẹ̀ dànù. Lẹ́sẹ̀ kí ló ṣáájú mọ̀dá pé ó jọ rẹ̀ dànù. Tọ̀ ẹjọ́ lọ pé ìrànwọ́ rẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ mọ̀bí ọdún ṣọ́gbà wọ́n tẹ̀lé ọ̀rọ̀ nínú àwọn ẹgbẹ́ tí ní ògbóǹtarì sí sọ̀rọ̀ tó jẹ́ pé ó wà nípa ọ̀rọ̀ dáadáa tó máa jẹ́ wò ọlọ́wọ́ bá tó sáré fún wọn nípa rẹ̀ ìdí kò sí ìfẹ́jọ́ kan tí ó kàn fẹ́ ah ó ti fẹ́ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ìsúnmọ̀ náà ọkàn àti kí ni ọ̀rọ̀ owó káàkiri tó bá àtàtà ọ̀rọ̀lẹ́gbẹ̀ ọlọ́pàá ọgbẹ̀ ilé ilé ìjọba ìwọ̀n àfàyúrò. Oúnjẹ àdìbàrọ̀ wọ́n tẹ́kítà. Ó ti wá ní tọ́lọ́wọ́ bá fi hàn ọwọ́ tẹ́kítà. Ọwọ́ tẹ́kítà wá sí kí mọ́ kàí. إن هذا إلا قول البشر فقال إن هذا إلا سحر Ah, wọ́n ní ọ̀rẹ́ lẹ́yìn ọ̀rẹ́ ìjọ́ ìtún ń gbà wá, ọmọ ń gbà wá, ọ̀rọ̀ ọjọ́ ni ọmọ ń gbà wá láti ìkànnì, ọgbọ́n tí wọ́n wáyé àwùjọ́já àwọn onígbà àwọn ọmọ ń gbọ́rọ̀ nínú àwọn àjò tó wọ́n máa ń gbọ́rọ̀ táwọn nínú àwọn àwọn onígbà wọn máa sọ sí àjò bá sọ fáwọn wà ní ìlànà wà ní àádá àwọn Tọ̀kọ́ olùbájá bí ẹgbẹ́ àjẹmọ́ àtàwọn náà ìdájọ́ ni wá ọ̀rọ̀ ìdá náà. Ṣùgbọ́n ọkàn jẹ́ wípé nínú ìjọ kan ni wọ́n máa ń gbé nínú òfin máa ń gbà wá láti Ẹwọ̀n mọ́bẹ̀lò, sí irú ọ̀rọ̀ ẹ̀dá ẹgbẹ́ ìdára láwọn ìgbà náà, ọ̀rọ̀ kọ́ọ̀rọ̀ ìbáṣà, ọ̀rọ̀ kọ́ọ̀rọ̀ abẹ́rẹ̀. Ọlọ́run bá fi wọ́n náà òjò ìpínlẹ̀ ìpínlẹ̀. Kọ́lọ́mọ́ sọ, ìdáhùn sí ìdáfọ́ ọ̀rọ̀ ọlọ́run kọ́dẹ̀ tó rí ẹ̀ ó sì ní kí Gbogbo ẹnu bẹ̀rẹ̀ ayé àwọn olùkọ̀ọ́jà kò sí àwọn tó wà láyé tó ọ̀kọ́rọ̀ ọ̀rọ̀ náà. Gbogbo àwọn tó jẹ́ àwọn tí wọ́n darí ayé tó ń jẹ́ àwọn alágbára ayé wọn ọ̀rọ̀ náà nìkọ̀ọ́rọ̀ ayé. Torí pé wọ́n ti bàjẹ́ àbájẹ́ àbájẹ́ àbájẹ́ àbájẹ́ àwọn olùgbé ní ọ̀hún. Wọ́n mọ̀ pé ọ̀rọ̀ lónìí. Àwọn jákòó kẹ̀kẹ́ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà nìkọ̀ọ́rọ̀ wọ́n ti bájà bájà bájà bájà látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ni ọlọ́wọ́n á ti jẹ́ ẹ̀yẹ́rẹ́ tí ẹ bá jẹ́ olóògbé Ọlọ́run ní lábájú ọ̀dọ̀ lórí wípàdé bí ìwúrí bẹ́ẹ̀ sí ìṣòro ìrọ̀lẹ́ pé irọ́ mẹ́ta máa ń bá ẹ̀rọ ìrọ̀. Tò irọ́ ọ̀nà máa ń fi lórí ọ̀nà máa ń pamọ́ ní bá nàbí wọn. Mo tí ò sí nínú ọ̀rọ̀

ẹwọ buhari yìí sáǹpù yìí sáǹpù yẹn ẹwọ wẹwà mo lè lé nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ bá. sọ àyíká náà àtàwọn sùúrù kọrẹlẹsàn ìdáwọn olùdíje tí ọlọ́pàá tí ọlọ́pàá wà kò fún wa ó ní mo mú wa mo sábà yá ẹ mọ ara àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà ti ẹ̀mú lọ náà ó lè ṣe kí ọ pẹpẹ ẹ bàbá òun lọ yẹn nínú lọ́wọ́ àná ọlọ́run ọba ó tún ti kárí máa ètò èrí lọ́nà ányá orí ẹ̀rọ wa máa ṣe rárí lọ́wọ́ kárí máa wọ́n nìyẹn lórí wọ́n máa rẹ́rẹ́ ìgbé òòrùn ọlọ́run kárí bá ní wọ́n lè bá ní ó kárí jẹ̀mọ́ mọ́ ọmọ orí ẹ̀rọ wọn ní ẹran ayé lọ́wọ́ ẹkún máa bá nìyẹn náà sọ̀rọ̀ ẹran ayé lọ́wọ́ orí ọjọ́ ṣe kí ní ọ So, I think we have done the video talk original. فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون Ọlọ́run ọmọ ẹ̀wọ̀n tí ń bá wọn lèṣe ní bó ti bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run ọlọ́run tí àwọn ìpèsè ní tí wọ́n bá wá lè mú áńtà wá fún ẹni tẹ́ẹ̀ẹ́jẹ́ mùsùlùmí ọ̀dọ́ lè tí wọ́n kò pé báà àrántà áńtà lórí ọ ìtara náà pọ̀ ẹ̀jẹ̀ abúlé ara wọn ó sì ní ara wọn tí wọ́n náà yóò mú jọ láì orí náà bá ní wọ́n lè ní pé àwọn ọ̀gá lára rẹ̀ ọlọ́jọ́ ló bá bọ́rọ̀ pé wàyí láwùjáwáyú wà láwùjáwáyú ẹ̀láwùjáwáyú bá rí pé ẹ bá ti rí pé ẹ̀yìn kejì rí jẹ́ ìgbàsíra lọ láyé Ọwọ́ àwọn akẹ́kẹ́ ṣọ̀tọ̀tọ̀ ni wọ́n ti fi àyíká ní ṣètò ìlú láti rí. Tí àwọn òṣèrè rí tí wọ́n ọ̀bá ti wá ń lè ní agbára láti lè dáre ní ẹgbẹ́ ìlú lóhùn tí wọ́n gbà ní pé ah, agbára wọn ká láti rí ìgbà yíwa ọ̀rọ̀ wọn máa ń kó ipa rẹ̀ nínú wa àbáwọn òṣèlú àwọn ìgbà yíwa ṣẹgbẹ́ ìwọ̀n lẹ́gbẹ́ mo ti ní làkún làkún tí mo máa rí ẹ̀fọ́ àwọn ìjọba ní làkún pàdé lọ́wọ́ yẹ́sẹ̀ àwọn ìṣẹ̀fẹ̀ lórí wà ọ̀dọ́ wà ní yẹ́sẹ̀ Màlámù amúnudé àtijúkọ́ ìgbésẹ̀ òṣìṣẹ́ ọlọ́pàá lójúkọ́ mẹ́ àwọn akẹ́kẹ̀ẹ́ yọ́ ọ̀nà àwọn lójúkọ́. Tó dé ó fẹ́ bá wọn sọ̀rọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹwà lọ rí nínú ọ̀pẹ̀lẹ̀ ọdún ajíwá ní mùsùlùmí ẹni ọ̀sẹ̀ Ọlọ́run ọjọ́ ọgbọ́n ìjìlá ẹgbẹ́ ìgbàkẹ́kùnrin á nínú wọ́n sọ́kálẹ̀ ìrìnlá ìmọ̀ ọlọ́run ọ̀dọ̀. Èdè màá nìkú. Èdè wọn àlágbà. Èdè mẹ́rin nínú ẹ̀dọ̀ ọlọ́run. Ìgbà dáyọ̀ ó wù yẹra bí kí n lè yà. Ọjọ́ tí ọlọ́run ló ní ìròyìn. Tí wọ́n ti kí ó iṣẹ́ sọ kárí tẹ̀lé yẹn. Ọlọ́ba òní ní ẹgbẹ́ mi. Ẹ máa jẹ́ kí n mọ̀ náà. Ọlọ́run ló jẹ́ kí ni ọkùnrin mọ́ ọlọ́run. Ó náà jọ kùrọ̀ ní ìdájọ́. Ọlọ́run ká ìwọ ọlọ́run tí iṣẹ́ jẹ́ ìwọ ọlọ́run ní ọjọ́ kí lọ́wọ́ ọjọ́ ọ̀nà tó tún wá ti wá ti fún wọn ẹ̀sùn lọ mà wí pé wà á nù ìlà ìlà ẹ̀jẹ̀ kan pé òṣàfẹ́ ń sìn ọ̀yẹ́kẹ́ ìná ẹgbàá wípé pọ̀ sí ìjọ tó yẹ jọ Ẹgbẹ́ ẹgbẹ́ ẹjọ́ sí kò ní ẹ̀rọ ìmọ̀ àwúrú. Tọ́ Ẹjọ́ ṣe ìgbẹ́gbẹ́ ẹ̀rẹ̀ lè ṣe rú ẹ̀. Ọ̀rọ̀ lẹ́gbẹ́ tí ní omi lẹ́tọ̀ sí kẹ́kẹ́ ẹjọ́ ìgbẹ́ Ọlọ́run wá ní àárín àárín tó lè kúrò ní orí ọ̀pọ̀lọ̀ jùmọ̀ ní ti bá mọ́ sọ́rí bàálẹ́ áńtí mùsùlùmí ọlọ́run ọmọ orí máa bẹ̀rẹ̀ tó jẹ́ àwọn mùsùlùmí ọlọ́run ẹgbẹ́ mùsùlùmí ẹgbẹ́ nàìjíríà àti ti fáwọn ti máa mẹ́lẹ̀ àbẹ̀ lọ́nà àpá àwọn ọ̀sọ̀tọ̀ àti níwò bàbá bàbá wọn ti mú sí ọlọ́run bàálẹ́ áńtí mùsùlùmí Ìjọba ọ̀sọ̀tọ̀ ọ̀rọ̀ ìjọba Tẹ̀lú máa ń sọ yìí dáre. Ọ wà nílé múlẹ̀ oúnjẹ, oúnjẹ abáláyà mú. Àtìlíbò wọ́n fẹ́, àlìsí fọ àánú, dìmáàlà gíní wa, dìmáàlà rẹ̀ àmì, tí wọ́n gbọ́dọ̀ bá ti ní ọjọ́ ìgbà bó ti bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ́ ó máa ń sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ́ owó tí sàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún wọn ẹ̀yìn náà ìgbàjẹ́ jẹ́ ẹni tí ní kí n ṣe ẹ̀yìn náà ó ti máa yé ní pé ọ̀dọ̀ ẹ̀yìn ọlọ́run bá ní kí ní ìdí wá gbàdẹ́ bá ti pàmò tó ní ọlọ́run bá ní kí ní ìdí wá kí tó kù náà rí gẹ́gẹ́ ṣe láádà sọ ẹ̀kọ́ òdìdí ni bẹ́ẹ̀ ẹgbàgbẹ́ ẹ̀wọ́n ti rù wò bí àbọ̀lọ́wọ́ ọba ọdún níjà lọ ẹni ìgbàgbọ́ níjà lọ ìdí ní ìdí wọn kí ló kù jẹ́ gbọ́dọ̀ fi fún ọlọ́ ìdí bàdà tẹ́ẹ̀ bá gbé bàdà ẹ̀ tẹ́ ẹ̀ bí wọ́n ti jọ́sìn torí rẹ̀ tẹ́ ọ lẹ́yìn jọ́sìn kí lẹ́yìn ọ̀gbìn jẹ́ lọ́wọ́ jẹ́ lọ́wọ́ jẹ́ lọ́wọ́ jẹ́ jọ́sìn yọ̀ fẹ́ Ọ̀gbùn ìsìlámù, òbí máa kí orúkọ lọ́yà rán kọ́ wa máa sọ wípé kò tún ń ṣe nǹkan ní ìta gbangba bàgbé kan wọn kúrò sí lórí ìgbà àkọ́rọ́ yàrá ọkọ̀ bá di mùsùlùmí náà yẹn lọ kúrò sí ṣeré ọkọ̀ bá wọn ìsìlámù kan yá yá ìlànà ìlànà lórí máa yá ìjọba lọ́wọ́ ìgbìlì kan ìgbìlì kan níta kò ó kéde ìrẹ̀lẹ́ta ó tún wá sọ pé kí ni ọ̀hún ó kéré ti fẹ́ ní yàrá gbà ní ọ lọ ọwà tó ti para pọ̀ ọwà ọwà kí làwọn àǹfààní dára ṣe nínú kí làwọn àǹfààní dára ṣe nínú ááyà yìí ááyà yìí ó jẹ́ àwọn yìí láti lè sọ̀rọ̀ ní wọ́n lè máa kẹrí kú òní bí ibi tí wọ́n wà máa dà wọ́n ọkùn gàkan kó ṣe ìdájọ́ bá rí ṣe kí ló kù. bàálà àlùfáṣìlì àlùfíjà àbàdí àlùfíjì islam. ṣé ọba ti lè rí ìjẹ́ náà ní lọ́rẹ̀ fáwọn kẹfẹ́ kí o wá sọ̀rọ̀ ìta ọlọ́jà ẹni wọ orí ẹ̀fẹ́ tó máa bá ń sọ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú tó elétẹ̀fẹ́ àti kùnrin ni ó àgbàlá kàbá ní ẹ̀mọ́ lọ́sí sọ̀rọ̀ ní ẹ̀sẹ̀ láàrin ọ̀rọ̀ àwọn ìyá mẹ́rin ibi ní ìlà kọ̀yá sí nàlárí kọ̀yá sí jìbìrìlù kọ̀yá sí ànẹ́bì kọ̀yá kẹ́ni kẹ́kẹ́ ó jẹ́ nìkan àwọn yóò ti tẹ̀bílíìgì iṣẹ́ jìbìrìlù lọ sí jíjẹ́ fáwọn ìyá ànẹ́bì ti jẹ́ fáwọn ọmọ ọmọ ọ̀tẹ́ tẹ̀bílíìgì láti ní olóbi ti tẹ̀bí ìwé olóbi jẹ́ sọ̀rọ̀ ní kẹ́ Sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ òun náà ní Àyà ìsìnkẹ́gbẹ̀ ìsìláàfin ìdánáfin láàrin wáhàdà. Ìjọ́sìn ọlọ́pìtàn lórí ní. Iná àyà ní àbúta Bàníyà ìsìn fún àbúrí máa ń súnmọ́ àbúrú. Ẹ̀dì lójúdọ́ bá gbé mùsùlùmí, ọ̀rọ̀ bá ní mú mùsùlùmí rẹ̀, ẹ̀dì mùsùlùmí ìyá tí bẹ́ẹ̀ fún àìjẹ́ mùsùlùmí rẹ̀ àtẹ́bí fún ọ̀pọ̀lọpọ̀ mọ́tẹ̀lé, wọ́n sì jẹ́ ìyá rẹ̀ tí ó fi ní ìlú. Ọ̀rọ̀ Wákàtí ìgbèrè. Now, number one, two, three, four, five, five, six, seven. Number one. Down. Now, No, no, no. wọ́n ń rán bí so báwọn kan wọ́n bí so àwọn so fíkìrò jẹ́ ibi so wọ́n tó fún orí jẹ́ wàyí lánú yẹ̀tẹ̀jú ìlú lọ́pù so kí àwọn tó wà níwájú tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ kí ni ọmọ àwọn tí wọ́n pè lẹ́yìn ọlọ́run ọba tó yẹ pé àwọn yẹn tí wọ́n bá ti wá dá ẹ̀yìn tẹ́ ẹjẹ́ kéèsì tí ẹ̀ bá ti wá dá tí mo bá ti wá dá nínú àlámù ẹ̀rọ kékeré lọ ẹ̀lọ mọ̀ wípé bàbá tí wá dá nínú ẹ̀rọ kékeré lọ ẹ̀lọ mọ̀ wípé ọ̀dọ́ ọlọ́run mọ̀ wípé wá. Tòmọ́nà ẹ̀ máa fi ó bá mi gẹ́gẹ́ Oṣùwọ̀n ó sì gbà mí dáadáa, ó sì bá bàálà mi rẹ̀, ó sì bá mi. Ìyọ́lọ́wọ́ a ní ìfẹ̀sí ìrìn tó ti kà á. Sọ ìyé gẹ́gẹ́ mọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ìgbẹ̀mọ́. Máa ń jẹ́ ọmọ ọ̀sùn. Sọ pàdánà lọ ń bẹ́ àpá. Mọ́ ìlú ajẹ́ ìjẹ́ ọlọ́kọ́ padà sọ́dọ̀ àwọn òṣìṣẹ́. Ó lè padà sọ́dọ̀ àwọn tó ń jẹ́ ní ọba àwọn mùsùlùmí ọlọ́gbọ̀n ẹgbẹ́ ni pé ọlọ́run ọba tó á nílé sọ̀kalẹ̀ wọ́n tó bá dé bí wọ́n láì láàkí ńlá àwọn ọmọdé ọmọdé mùsùlùmí ẹgbẹ́ ni jọ̀rọ̀ kò sí èrí sí náà ọwọ́ méjì mi ló padà ẹ̀rọ olúkọ mi ní orí ọkọ̀ àjọ àmìṣòkú ìpàdé wọn àpọ̀ṣẹ̀ wọn àwọn orí pé ọ̀pẹ́ tí ìpadà wọn lọ sí kí áyà tó wà lẹ́yìn náà lórí bí connection yọ mi wá nínú àyà mi náà mọ̀ ní ìpẹ̀lẹ̀ ní gbogbo ìpẹ̀lẹ̀ àbọ̀ wà lẹ́yìn ìwọ̀n ọ̀fẹ́. àyà investment tẹ̀sílẹ̀ mo ti ń kan yẹn náà ó ní mo ti yẹn lọ. èyí ò lọ. ìmọ̀ àgbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn omi ẹ̀rọ tó wá sọ nǹkan sí àpàlùpé táwọn èèyàn ọ̀gá wa ga sí lóhùn lẹ́yìn àwọn èyí tẹ́ jẹ́ kéde lẹ́yìn pé àwọn akẹ́kọ̀ọ́ àwọn ti dá yín lóhùn ẹ̀ pé sọ̀rọ̀ fàálámù àjọ Gbẹ́gbẹ́ ayọ̀ ìṣèjú ọba àwọn ẹnìkan máa mọ́ àwọn àpọ́jẹ́ sí ìlú lórí ní àmúṣe tó wá kàmú. Ẹgbẹ́ òun àwọn ayọ̀ tó lẹ́yìn ìfilẹ̀ padà láti ìfilẹ̀ padà lọ sí ibi bí. So ọjà Amẹ́ríkà, ọ̀gábà ni wọ́n ń jẹ sí ìfẹ́ ọjà akẹ́kọ̀ọ́ ayọ̀ ìṣèjú ọwọ́ rẹ̀ padà. Láti wájú náà ni pé ayọ̀ ìṣèjú rẹ̀ ńlá nínú ìṣèjú ìwúlọ́kùn ìrẹ̀lẹ́gbẹ̀dúwárí olùgbé fàràgẹ́mì ẹ̀rọ tó kílẹ̀ ìjọba nìyẹn orin márùn ún lẹ́gbẹ̀ẹ́ ti tó wà ápúrẹ́ ìjù Bẹ́ẹ̀ gbogbo àmì ìgbọ́jọ́ alájọ́ ẹ̀rọ ọ̀kà bẹ̀tí ìsáàrí wà ní àwọn pé wà ìlà ń bẹ̀ẹ́ tẹ́lú ààrẹ láàrin mọ̀ṣẹ̀lẹ̀ fún ìlà láti àjọ ọ̀rọ̀ sún ọmọdé àwọn àmà. Gbogbo ọjọ́ ń tàbí ti àwọn àmà ẹ̀yẹ tó wá kọ́kọ́ tẹ wá wàhálà àjọ nínú yẹn ó ní àwọn ara ń dáhùn ní ṣe ń máa sọ nígbà pé ọmọ kan tàbí ìbára ìgbé pé kí ló gbé pé tí a bá tó nǹkan tó máa kí ó náà yóò kẹta bí pé ti lè òṣèlú akẹ́kẹ́ rí náà lẹ́mọ̀ rí ní kọ́lá kò jẹ́ kó kílẹ̀ lọ sí báyìí ẹni lọ́nà ẹni tó kílẹ̀ jù ní dáhùn fáwọn akẹ́kẹ́ fi yọ títọ́ bí mi ọ lọ bá àwọn màṣíláì kíkú mi ọ wá lọ bá kí ni àwọn akùnfààrùn máa lọ bá àwọn akùnfààrùn fáwọn kọ̀lẹ́ṣẹ̀ ọ àmọ́ àjọmọ̀ ọkùnrin ìjọba tó àjọmọ̀ ọkùnrin ìjọba tó kílẹ̀ báyìí náà lọ́wọ́ akẹ́kẹ́ kọ̀ọ̀kan àwọn akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ máa ń sọ tó àwọn akẹ́kọ̀ọ́ káwọn àwọn ọmọ ìlú àgbà sọmọ ní education àwọn àti wọn sí náà. Mo sáré dáhùn fún ẹgbẹ́ ìjọ tó gbọ́dọ̀ ọ̀rọ̀ tí ó lórí ìjọba dáhùn rẹ̀ ẹ̀gbọ́n Lágbára bí olùkúrú mẹ́gbà ìsìnkú. Orí kíkà, ẹ̀gbẹ́ ìpè, ó tún wá kí ní ìsìn pẹ̀lú wípé ìyẹn àti padà lọ́pọ̀ gbé àwọn níbi bí i pẹ̀lú wípé ìyẹn jù. Náà náà mọ̀ tí wọ́n bá bá lọ sí ìyàn lè lè fún wọn lọ fún wọn níbẹ̀. ẹlẹ́kìnrin ni pé tí n bá ní wọ́n ti ṣe fún wọn ní kápá lórí tí mo lè fọ́nà láǹfààní bẹ̀ fún wọn máa láti fọ́n ti máa gbé wá sí mọ́ṣáláṣí tí mo fọ́n láǹfààní. Thank you. Now, Ọya, ẹgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀. Kílẹ̀ ẹ̀rẹ̀

Ẹ̀rọ tí ó ti dáná, lórí àwọn pẹ̀lú wọ́n Ara ìmọ̀ ọlọ́run ìmọ̀ ọlọ́run. So, irinṣẹ́ lọ́rọ̀ bíi ti kùrà ní náà ìmọ̀ ọlọ́run. So, irinṣẹ́ ìmọ̀ ọlọ́run. Ìmọ̀ ìmọ̀ gẹ́gẹ́ tó fẹ́ pé wọ́n fífà ọlọ́run jẹ́ ìmọ̀. Ẹgbẹ́ ìrìnṣẹ́ láàrín kò lè pàrọ̀. Irinṣẹ́ tó Náà ìgbẹ́ta alákọ̀ọ́kọ́ lórí àrùn síbíà. Síbíà ẹni tí a rí ọ̀rọ̀ rẹ̀ tó máa ń ṣe bíbíà, òun náà ni alùpùpù máa ń a máa ṣe bíbíà lórí ti bíbíà ilé ní Ramadan. Ramadan ló ti sáyé ayá kó tó ṣe kí ni o, kó tó ṣe bíbíà. Lórí ẹ̀sìn lẹ́ẹ̀kan náà ló pa àwọn aláìní káàkiri ló ti fún àwọn oúnjẹ ní àwọn ẹ̀kọ́ kan ààrẹ tó wá fi parí oúnjẹ ààrẹ ìṣe ìṣìṣì tó ẹni ìṣìṣì ló ti jẹ oníjẹ lórí ó ti parí tó kò ní jẹ rárá ó sì wà ní ẹgbẹ́ àdúgbò tó parí lójó jẹ ìjọ lè ṣe sẹ́yìn ní ìjọ lè ṣe sẹ́yìn ìṣìṣì rẹ̀ lọ́wọ́ wọn fẹ́ bí ìṣìṣì ìgbẹ́ àwọn ọmọ ọmọ náà fẹ́ bẹ̀rẹ̀ ó wọ̀ wá fún ìgbéyàwó sáfì lójú àwọn ìgbà rẹ̀ kẹ́lẹ́ ìṣìṣì Tàbá ti jà fún báyìí ẹgbẹ́ ìjọ ọ̀gbọ́n lọ́ta lẹ́yìn. Gbogbo ìmọ̀ ìwé lọ́wọ́ ilé ìjọ ọ̀gbọ́n lọ́ta lẹ́yìn. Lọ́wọ́ mọ́ta náà, wọ́n bẹ̀rẹ̀ nípa ẹgbẹ́ ó má ti sọ pé òun tó dé mọ́sálásí náà fẹ́ lọ sí sàrà òun iṣẹ́ tó wà nínú ẹ̀sìn kì í ẹyọ kan tó bá fi stíìkì fẹ́ ẹyọ kan ọ̀dà àwọn ara rẹ̀ ìkàkùnrà ní gbẹ̀ǹdẹ̀ tó lè ta àgbàgùn gbẹ̀ǹdẹ̀ tó lè ṣe tó ìrún náà jẹ́ kan jẹ́ nípa oṣù wà bẹ̀ ìrẹ́ ńlá lọ́wọ́ àwọn ìrún mi gbọ́dọ̀ pọ̀ Wọ́n ní kí bá àwọn ìkan lọ́mọ àkójọ fún òfin láti Wọ́n ní ọjọ́ bá jẹ́ mọ̀ sí àwọn ní tó wá láti wá àwọn nílò wọn ní ọ̀sẹ̀ ọmọ ìyá o. Nínú ọmọ ìyá ní àwọn ní ọkùnrin kan tí àárín ìgbàgbà ọjọ́ ọmọ ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lẹ́tọ̀ọ́ láti ọ̀pá àwọn ọmọ ẹgbẹ̀rún yá ní ọ̀pààrùn. Káàkiri sára ní ọjọ́ ya ìlú ọdún àìyá. Ẹgbẹ́ ya àwọn tí ṣáájú lọ, wọ́n gbé lọ sí ilẹ̀ àwọn ti wọ́n wá dé ọ̀nà bàbí wọ́n ti ilé kọjá àwọn èèyàn tó jẹ́ wọ́n ti fún wọn lọ́wọ́ ọlọ́run wàá bá wọn bá di fàyè díẹ̀ kékeré ká tẹ̀ ẹ́ ká pè bá àwọn èèyàn wàhálà kékeré bọ́lá àwọn bá bá rẹ̀ kékeré ká tẹ̀ ẹ́ kí wọ́n lọ́wọ́ àwọn ọjọ́ ìfẹ́lúbọ̀dì. ìgbà tí wọ́n sọ pé mọ́tílà mọ́tílà mọ́tílà lọ́wọ́ ẹgbẹ́ tó mọ́tílà ẹgbẹ́ kó jẹ́ kí wọ́n ọjọ́ wẹ̀ nìkan kan náà lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀rí ọjọ́ ló kí ni mọ́tínà tó máa wà mẹ́rin ẹ̀rọ fẹ́ ra lọ ẹ̀rọ ẹ̀jẹ̀ lọ rí jẹ́ lọ́wọ́ fún agbó ẹ̀yọ kan ẹ̀jẹ̀ máa lọ lọ́wọ́ ẹ̀yà mẹ́ta ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ máa fi ó mọ̀ tó ìgbàgbẹ́ bó rí pé mọ́ láti àti pé kọ́lé kí ni ọ̀rọ̀ ọ̀hún tó yà wọ́n tó kẹ́rẹ́ ìjọba àti ẹ̀sìn òun ìdí òun tó jẹ́ pé ìwé àpọ́nlé yìí pé ìjọba ìṣèlú tá a máa yàpọ̀. Ìjọba àgbàrá wọ́n jẹ́ àpapọ̀ ọlọ́wọ́ sí téèyàn lè jà fún wọn ṣe àtàlá àtù nínú mọ́sálásí èèyàn. Téèyàn lọ́ yẹ wọ́n ṣe àtàlá àtù nínú mọ́sálásí èèyàn. Sọ̀rọ̀ àwa tá à ń lọ ni wà níbí. Èyí tí ìfẹ́ sí Ìsìlámù nílẹ̀ òní tí pé tó bá ṣàkàrù nítorí ṣe wọ́n ti kọ́ lọ sójú ẹ̀ ní kó máa ṣe fúnra rẹ̀. Tòkèlè ìjọ Sẹ́ńdé nìkan ní kó máa ṣe. Gbogbo ọjọ́ wọn ní kó máa ṣàkáàrù tó fẹ́ ṣe. Èmi nù. Tòkèlè kejì ọjọ́ yẹn fẹ́ tún padà mú yẹn ẹni fẹ́ tún ọjọ́ míì tó fi nǹkan míì. Tí a bá fẹ́ mú ọjọ́ ẹ̀ṣẹ̀ yẹn kábẹ̀ wá sí ẹgbẹ́ ti fúnra yín ẹgbẹ́ Ìjọba ọlọ́dẹ ẹgbẹ́ sọ́rọ̀ ọlọ́pàá fún yáwọn èèyàn, òun ni lókè ìjọba ló sọ ní ọ̀pọ̀ nǹkan wọ̀nyí ọ̀gbẹ́ sí ìmọ̀ rárá rárá kò sí láti bẹ́ẹ̀ ṣe. Ó dàbí láwọn ẹ̀yà àwọn àwọn akẹ́kọ̀ọ́ lórí rẹ́díò níbi ẹgbẹ́ òkú sí rẹ́díò sí ó tún máa títí àmì ọgọ́ta láti rẹ̀ ní ìjọ ọlọ́gbà ìpòlì kí òun òní kí wọ́n kàánú àwọn ẹgbẹ́ òkè lọ́gbà ní pọ̀ sáwọn ọgọ́ta láti ìjọba àwọn jíjí ní ìlú gbé ogun kan bẹ lọ́dọ̀ àwọn adáwọn fẹ́ fẹ́ ẹ̀rọ́ta láti. ọ̀gbọ̀n yìí kan fi lọ́gbà náà wọ́n gbọ́ lọ́wọ́ ààrẹ mi. tó àwọn tẹ̀sán kọ́ ṣe ni wọ́n tẹ̀sán bá àbí sọ́wọ́ mi ọ̀gbọ́n mi táwọn jẹ́ wà gbọ́ gẹ́gẹ́ ẹ̀rọ ẹ̀rọ àwọn jẹ́ lọ pariwo lásán ìpariwo aláàbíjà fún sí ẹ̀rọ ilé àwọn jẹ́ ní kí kí láyé fún mi lẹ́nu jẹ ẹbí òkè òní ọ̀jẹ́ gẹ́gẹ́. ó sọ àwọn bẹ́ẹ̀ wọ́n ti àdá wọn àmọ́ ara kìí sọ́nà ara ara tó sọ àwọn ọmọ wọn ti ní bẹ̀rẹ̀ ìgbòkè sọ́nà ògbọ́dọ̀ kó bá darí ọkàn àwọn àwọn ti sọ́dà ọmọ wọn ní ẹlẹ́tọ́ ọ̀sẹ̀ ní òun náà di ìtẹ́sàbíjà àti tí àwọn èèyàn ti jáde wá sí mọ́sálásí

èyí ni ti dáwà kò sí ìgbà tó burú ẹ̀jẹ̀ agbé ètò dáwà kalẹ̀ ká lọ síbi kan ṣùgbọ́n àti kọ̀ọ̀nà sọ wípé báyìí àgbà bí a fi ń ṣe yẹn pé òṣìṣẹ́ bẹ́ẹ̀ rárá ọjọ́ ìṣọ́ra dáadáa so ká máa wọ́n ní ẹ̀ta wọn sọ pé ó ti wà nínú ẹ̀sìn òṣìṣẹ́ tàbí ọmú ẹ̀sìn fún nínú òkè ní pẹ̀lú àwọn ẹgbẹ́ n'ụwa wọ́n ayé rẹ̀ mọ̀. Mo lọ gbé ẹni tí ìsìn nǹkan lọ sí ìjọba wù. Àwọn àtìlẹ́ ẹ na ní àtìlẹ́ ẹ̀ mọ̀. Tí wọ́n lọ mẹ́ta gbà tọwọ́ wọn mẹ́, ẹ jẹ́ àwọn àgbà alẹ́. Táàmùkú ndị ndị ndị ndị ndị ndị ndị ndị Àwọn akẹ́kẹ́ bá tún ṣe

tòbí bàtà bá ní agbára láti ìṣẹ̀lẹ̀. Àtẹ̀dúró ọ̀rọ̀ náà nípa oríṣẹ́ sí ìṣẹ̀lẹ̀ yìí. Ìjábọ̀ èèyàn sọ ẹ̀kún ọgbọ́n dáadáa. Alákọ̀ọ́gọ́ kò sọ pé ẹ̀sìn ọ̀sìn. Wọ́n kọ́ mú ọ̀rẹ́ náà. Wọ́n sọ pé ẹ̀sìn ọ̀sìn. Sọ àwọn afá ẹ̀sìn ọ̀sìn ọ̀sìn ọ̀sìn. Ṣùgbọ́n wọ́n ní àbùkẹ́ sì gbé ìtàn ìdí ẹ̀rọ náà dẹ́gbà ní ìtàn ìdí ẹ̀rọ náà dáhùn ẹ̀mà ní tí ó sí ẹ̀rẹ̀ jíkà kò ní kí ká máa tí wọ́n máa jíra abẹ́ ẹ̀dí ìjọba ìbára ẹ̀rọ kú bí ẹ̀jìrà tí ó ẹ̀rẹ̀ máa jẹ́ ẹ̀jẹ̀ bí kìtẹ́ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ jẹ́ ìgbà ọ̀dẹ́ kí ni ó ẹ̀sì gbogbo ẹ̀rọ ẹ̀jẹ̀ yìí bára ẹ̀rọ tó fi ẹ̀jẹ̀ yìí wọ́n àti láàmù ẹ̀sìn máa fẹ́ẹ̀ láàmù ẹ̀sìn ẹ̀jẹ̀ àti owó láyé láti kọ́kọ́ owó ẹ̀ òyìnbó wà. tó lábùjá àwọn ara wa wọ́n tó gbọ́ kí ní ẹyẹ ó kọ́ yẹn gẹ́gẹ́ pẹ̀lú ìgbésẹ̀ yà wá ẹ̀rọ àwọn àgbẹ̀mọ̀ ti dá wa ẹ̀jọ́ bá ti fọ́lọ́ ní ìlú ẹ̀jọ́ bá wù tó rẹ́ tẹ̀lé wa lọ nìkan yóò sì pé wà láti kọ̀ọ̀kan wá tó ìyẹn tá mọ̀ ní ìyẹn báyìí ni olùkọ́ bẹ́ẹ̀ sì mú ni o tó àwọn èèyàn àti owó kéwòn lọ sí ìjọ́

tó àkàtà aláàbùnjẹ ìjọba àwọn gẹ́gẹ́ bá ti láwọn ìsìláàmù ń bẹ̀ ẹ sọ gbogbo ẹ̀ jáde lẹ́yìn ọ̀pọ̀ ẹ̀fẹ́ lè ṣe ẹ̀fẹ́ lè ṣe ẹ̀fẹ́ lè ṣe ẹ̀fẹ́ lè ṣe tó àtàgbẹ́ sí ọ ìbẹ̀rẹ̀ ní ìdògún tẹ̀lé onámùsẹ̀ wọ́n ni mo ní pé ní àbámọ́ títí náà wà pé a lè dojú kọ ẹnu rẹ̀ àyọ̀ ní dojú kọ ẹnu rẹ̀ o tí àbámọ́ títí náà wà naturally èyẹ lè padà di tẹ́kì títí náà wà ní ẹni tí a ń kéyàn bá ti dúró òun náà ti rí pé tó bá lè rí òòrùn tó yọ ó máa mọ̀ tó òun bá yọ tó dáàbò wa bí ìsìn ní tó kù sí yọ tó bá dẹ̀ lóṣù pàtó yọ ó máa mọ̀ ìgbésẹ̀ tó kọ́ sí yọ. tó bàbá mi ló ń bí yọ ìrọ̀bí wọ́n ká yọ wọ́n rà ẹ̀ṣẹ̀ gbèsè. báyìí ló ń yọ tọwọ́ à ń bì kan ṣé kò ní tó òun nígbà wà kò ní tó tún bá nígbà wà kí ló wà ń bẹ lọ́nà ní ojú sáwà wọ́n tún nínú àwọn kan lójú sọ́nà lábẹ́ òun lọ́jọ́ ọmọ tí ti tẹ́kì sí ìlà àwọn ìjẹ̀bí láwọn ẹ̀rọ kan láì ogun dáàbò àwọn gbogbo ara ọdún láyọ̀ nígbà omi ti tẹ́kì sí ìlà ọmọ tí ti tẹ́kì sí ìlà ìdókòkò wá sí ni àwọn afárá wọn pé ọkọ̀ ọkọ̀ ṣe gbìyànjú náà pé kí mo ti sí àwọn olóògì kírun rẹ̀ tọ́lá wá kí ni ẹ̀ka lóògì gbìyànjú yẹn tó wá padà wá kí nǹkan wá jẹ́ ọwọ́ àti mistake òbí rẹ̀ máa ní kí wọ́n lórí mo ṣe tààrí àkíńdà tó tààrí kíńdà fún mi nínú òfin òfin òfin o. ọ̀rọ̀ kẹ̀lé rẹ̀ kẹ́ni ìjọ ọ̀gbìn àti òbí ẹ̀rọ ti di ogun ẹ̀ka tó ní sí ìbẹ̀ náà ti àbámọ̀ wájú ọ̀gbìn wọ́n ní àdábì ọkọ̀ ẹni kan sí ìjọba ẹ̀fọ́ àwọn ìjọba ẹni wọ́n ti wà láti náà ìdúpẹ́ ní àìsàbẹ̀ tó o lè ṣe nǹkan tí wọ́n sọ fún orí pé kí ló lọ́rọ̀ àbára bí táàkì ẹ̀rọ méjì lọ kọ́nà kọ́nà àwọn àfá ara ni àwọn sàábà wọn kún náà ní ọdí ọ̀pọ̀ ààrẹ láti ti tẹ́gbà àti ti tẹ́lá yé àti òsì lọ sí àwọn sàábà lè wà wọ́n ṣe tí ọba akára ni wọ́n rí ọlọ́ ọba ọmọ yóò ṣe kí ni wọ́n ṣe àwọn ọ̀pọ̀ àti àtìkọ́jọ́ àwọn tí wọ́n àjùmọ̀ ìgbòsí tó fẹ́ Àrẹ́bí ti kú ẹ̀ mọ̀ ló parí ẹ̀sìn mú. Tó kí ọ̀rọ̀ náà kú, ó lẹ́kùn kẹta wá bá bá ìgbẹ́ ẹ̀ láti bá wà rí láti má mi rán. Bẹ́ẹ̀ ló kí ẹ̀ lọ́sẹ̀, kò ní ẹ̀ tó ń tẹ̀lẹ̀ ní. Ìjọba ọ̀dọ́ bọ́ọ̀lù àti ọ̀nà àgbọ̀tún láti kí lẹ́wà. Ìjọba lè fi dúró ìlú kàkà àti kàkà bẹ́ẹ̀ ní ìtàkùn, kàkà bẹ́ẹ̀ lọ fún. Sọ látara bẹ́ẹ̀ mú òun lẹ́mú kàkà wá òun. Ọwọ́ àgbẹ̀tọ́ bá mú wọn náà, ọ̀dọ́ bá mú àlejò. Nígbà àlejò ṣe pẹ̀lú kan, ọ̀gá ara ìwọ́n ti rẹ́gí pẹ̀lú ẹ̀. Ọjọ́ ti rẹ́gí pẹ̀lú wọ́n dákò lákẹ́wàá ara yọ wà bá ìgbàgbà mú ayà àgbàdá ọjọ́ tó wé kọ́ ẹ̀ tó dákò lákẹ́wàá. Ó dákò lákẹ́wàá náà, ó ń dákò lákẹ́wàá yóò ṣe kí ni ó ṣe rẹ́gí. Ọmọ ni ọdún yá dùn, kí máa jáde gbàgbà lọ́wọ́ tí ó rọ̀ tó jẹ́ wọ́n lè jáde ní ọ̀rọ̀ ẹ̀kọ́. Wọ́n àwọn ojúlé ìṣòfin wọ́n jáwọ́ lẹ́yìn lòkùnrin bẹ̀ ẹ bàbá pé àyè ti ẹ̀fẹ́ wà ní ló sì lè fẹ́ sí òun ìdí ẹ̀ sọ kò sí ìgbà tí òun kọ àtúnṣe lápá kó jáde kúrò mọ́ta náà. ṣùgbọ́n ọ̀gá náà máa rẹ̀ sílẹ̀ sí òun ìdàwà ẹ̀fún àti ìdánwò lẹ́kẹ̀ ní ọjà nínú mọ́tàláàbí àti pé kí ni ìbọn lọ sí iṣẹ́ ẹgbẹ́ jókòó sí ibi kí ni ọ̀rẹ́ àbí ilé àlùwàrà tó di àjọ ẹ̀rẹ́ jáde kó jáde kó lọ Wọ́n ní tí Mùsùlùmí bá sọ pé àṣàlámà lẹ́kùn wàrá lóṣù láàrí wàbàrà káàrà tó. Wọ́n ní pé ó jẹ́ gbàgbà káwọn náà orí láì fún pé wà lẹ́kùn ìṣàlọ́wọ́ wàrá lóṣù láàrí wọ́n bá lọ kí á àtò kò kí ṣe mẹ́rin ọ̀ ṣùgbọ́n náà òun ni tí ìlọ bá kí fún báyẹ̀ kí láàfihàn áwúlá ìlú ọ̀rọ̀ àwọn àfáà sọ̀rọ̀ ọmọ jẹ́ kí ni ọ̀rọ̀ ìlàáfóyẹ̀ nítorí pé kí ni ó láì No. tí wọ́n bá ti kí ní pẹ̀lú kíkí kan èyí tó bá dáa jù ní kí ẹgbẹ́ kí ní ó bẹ̀rù wa láàárín àtàwọn àlejò ẹgbẹ́ ọmọ àlejò ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Wọ́n àgbà wà fún ọlọ́run tẹ́ tí wà ní اللهم صل علينا وعلى محمد Wọ́n náà ọgbọ́dọ̀ lè mú kí ní irú rẹ̀ wọ́n àrẹ́sùn mọ̀sánwá wàbàràtà. Tó èyí tó ó ṣe yẹ lọ́jẹ́ kí ní òun lọ dáa jù. Tọ́wọ́n ní wà àrẹ́sùn mọ̀sánwá ọ̀gá náà. Mọ̀kìlá fún ní àwọn ọ̀gá. Ìjọ́jẹ́ pé ó dá Tòkíkí, tòkíkí ní àwùwà àpáàkàkà tòkí kíkí gẹ́gẹ́ ní bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ọmọ ilẹ̀ ìgbàmìnà pé súnmà ní. Tọ́ ṣùgbọ́n tó bá ti bẹ́ẹ̀ bá wá kí ẹ̀sùn kí ọjà padà ló jẹ́ kí ní ọ̀rọ̀ Wọ́n ti bẹ̀rẹ̀ sí, ọlọ́pàá bẹ́ẹ̀ wọ́n lè fi jọ náà, wọ́n بارك الله فيكم اشهد ان لا اله الا الله استغفرك واتوب اليك